والسلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ fún ọlọ́run ọba Subhanahu wa ta'ala, àtọrọ ìgẹ́gẹ́ fún anábíwa Muhammad sallallahu alayhi wa alihi wasallam ní ìtẹ̀síwájú lórí àlàyé tí a ń ṣe nípa tírà al-Umda fil Ahkam. àmọ̀ka fúnra wa nínú hadithi afáwà Abu Hurairah eléyìí tí ṣe hadithi ọgbọ̀n nínú tíra al fi al عن ابي هريره رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الفطره خمس الختان والاستحداد وقص الشارب وتقليل الأظفار ونفخ الإبل حديثي أقولتي ألف حديثي òun على ni àlàyé nípa يعيش àbí ìtẹ́sí yáyì tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó fi sínú ìpìlẹ̀ ẹ̀sìn òun náà ni alifitra ay dínú islam kátú àdìsí náà ni elébe látọ́dà bí òun rẹ̀ ọ̀gbẹ́ láàánú oní ànábì sọ́lọ́lá oní òun gbọ́ bí ànábì sọ́lọ́lá àlùwálù sọ́lá sọ wípé alifitra tó kọ́ ilé ìsẹ́ àmọ̀ sí àwọn ìṣe sí yáyì tó jẹ́ àdámọ́ tó wà nínú ìpìlẹ̀ sùn márùn-ún náà ni alìsìtàn dídábẹ́ fún ọmọ wàlìsìtàn bákan náà múmú à irun tí ń bẹ ní ojú ara kúrò bákan ọ̀kọ́ sùsáàrì yíyẹ túbọ̀ mú àtẹ̀kìrí mú làfáà gígé èékánná wà náà tún lébi fífi ọwọ́ tún nínú àbíyá ضريب الحديث الفطرة أي دين الإسلام wọ́n nǹkan tí jẹ́ fítrọ̀ òun náà ni ẹ̀sìn islam kàmàjá àti hadith al-barra ibn azim radiyala anuma inda al wa muslim inú àti ìsàfáwa al-barra ibn azim ó ní fàyí mítà mítà alàlùfẹ́tọ̀rọ̀ tó bá kú báyìí òkú lórí fitra ilé tí ṣe islam inú àdíjì afáwà Huzaifa ilé tó wà nínú tíráfà Bukhari àti Muslim iná Nabi sallallahu alaihi wasallam fún pẹ́lá mẹ́ta hádá mẹ́ta aláàbẹ̀rẹ̀ fitra ẹ̀rí arákùnrin tó bá lọ kú bó ṣe sí ojú ọ̀nà ní tí kìí ṣe ti Islam al-khitan kí ni ìgbà tí jẹ́ khitan wọ́n lò náà ni kọ́tùrù jùsílín maksusin min makani maksusin fi zakari wal o náà ni gígé àyíkan tí a sàdáyẹrí rẹ̀ níbi àyíkan tí a sàdáyẹrí fi zakari wal ní ara ọmọkùnrin àti ara ọmọbìnrin al-istihdad ìdíjẹ́ istihdad ìdálà tó ṣàrí àánà bilmusa òun náà ni mímú irun tí ó wà ní abẹ́wà kúrò pẹ̀lú abẹ́fẹ́lẹ́ aṣáàrí wọ́n máa yá ń bó tún aláṣẹ́fà tí ó ní à òun náà ni irun tó ń jáde ní òkè ètè òkè wàkọ́sùwú bẹ̀háìtú sẹ́bùnárù ṣàfà wọ́n ní ní gígẹ̀ gígé kúrú yóò ṣe yóò fún à ètè òkè láǹfààní láti hàn síta ẹ̀pìlẹ̀ azọ́fù gígé ìkaná àti mọ̀ ìkaná nọ́tún lèdè kọ́tún ṣáàrí ní asìlì òun náà ni kéèyàn mú irun abíyá kéèyàn mú kúrò wọ́n lèdè ìtàǹtò ní lèdè bá fílù ní mọ́kì òun náà ni inú èjìká aṣẹ́rìfú alìjìmáàlì àlàyé lákòótán afáàní ìṣàmọ́lá nínú ìsìláàmù على الآداب العالية الموافقة للفطرة التي فطر الله الناس عليها wọ́n ní ẹ̀sìn Islam ó kó sínú àwọn ẹ̀kọ́ yáyì eléyìí tí ó peléke eléyìí tí ó wà ní ìbámu sí àdámọ́ tọ́lọ̀ wọn bá subhanahu wa ta'ala tó dá àwọn ènìyàn lórí rẹ̀ wa hadha al-hadithu al-azim yubayyinu fihi rasulullah sallallahu alayhi wa sallam khamsa min khisal al-fitra wọ́n ní àdìsí yìí anábi sallallahu alaihi wa alihi wasallam sallam wọ́n sàlàyé nínú hadithi àwọn ìwà ayáyì eléyìí tí ó jẹ́ ti ìpìlẹ̀ tó sì kó sínú ìtààmà sí ìmọ́tótó àti ìríni sí ní ipò tó dáa ẹni tó bá ń ṣàwọn òṣèwọ̀n yìí ẹ̀rí wípé mọ́ ń sọ̀rọ̀ ẹ̀ làbúdá ń yakúnná jẹ́mìnà yóò jẹ́ ìrísí tí ó rẹwà púpọ̀ bákan náà ní kàmáàlì tọ́hárà fi dùkú torí pé yóò ṣe pípé ìmọ́ra ìmọ́tótó fún ọkùnrin bákan wà ti dáàlù tọ́bí inisa yóò a obìnrin náà ó dọ́gba ó wà ní nínú وفيه من الفوائد الطبية الصحية ما تحتار فيه العقول wọ́n ní nínú àwọn nǹkan tí a kà yìí àwọn àǹfààní bẹ́ẹ̀bẹ́ eléyìí tó ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú àǹfààní ètò ìlera ma tàftàrù fi alìrànkù lélẹ̀ tó tẹ́ wípé a làákàyè gan fúnra rẹ̀ ó gbé lẹ́nu dákẹ́ حلق العانة المانع من تراكم الأوساخ بالعرق النازل من البطن والمتضمن لكمال الطهارة والنظافة mímú irun tí ó wà ní ojú ara kúrò ìmúkúrò yìí yóò fún àwọn ìdọ̀tí eléyìí tí ó ti kórajọ síbẹ̀ yálà látara òógùn eléyìí ń jáde láti tí ń sọ̀kà láti abẹ́ ìdodo lọ sí òkè ojú ara eléyìí ó kó sínú nǹkan tó fi ń pé jù nínú ìmọ́tótó àti kíni o àti ìmọ́ra ọ̀kọ́sù ṣáàrí yíyẹ túbọ̀ mú eléyìí ìmọ́tótó lò náà yóò sì jẹ́ kí ìrísí ọmọnìyàn kí ó sojú lọ́yìn bákanáà èékánná gígé eléyìí yóò kọ̀ fún wa kò ní fún ìdọ̀tí láǹfààní láti máa dárogún sínú àwọn èékánná náà ẹlẹ́ẹ̀kejì yóò tún fún alóòrò ọ̀fẹ́ láti jìnà sí ìmọ̀ farajọ àwọn ẹranko tí wọ́n ní èékánná eléyìí tí àwọn lágbàǹkì ní alimakali ó jẹ́ jámù mikhlab wà náà tún ebè tuntun abíyá ìkọ́tí rọwá yìí kẹrí àdáàtì jà ní ọlọ́kì àrọ̀ wọláúsá tuntun abíyá yóò fún aláǹfààní láti jìnà tẹ́fẹ́tẹ́fẹ́ sí onírànràn àwọn òórùn tí ó lè máa búyọ tí ó lè máa bùtì wá látinú àbíyá látara òógùn tàbí àwọn ìdọ̀tí tí ó bá sodo sí àyè náà nínú àwọn ohun tí a fẹ́ kọ́yé tafẹ́ gbọ́ káfẹ́fẹ́ tí a fẹ́ kágbọ́ nínú hadithi yìí òun náà ni wípé annallaha qatara al-khalqa ala ahsani al-ahwali was-suwar yọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ó dá ọmọ ènìyàn lórí eléso fi ń dájú àbí ìpele tí ọlọ́wọ́ bá àlejọ́lá tó fi dá àwọn ọmọ ènìyàn ọ̀dá àrùn láfọdún láàmàlì ọlọ́run bá sì pè àwọn èèyàn sí àwọn iṣẹ́ yáyì ilé tí ó rẹwà púpọ̀ wọ̀nà ààrùn ma ń lọ dáìyà bákanáà ó sì kọ̀ fún wọn láti mọ́mọ̀ ṣe àwọn ìdàkejì àwọn iṣẹ́ yáyì tí à ń sọ yìí ẹlẹ́ẹ̀kejì annáfisọ́lá ti ìmánu ọ̀ṣọ́ àbìyí kẹsìrọ̀ òun náà ní wípé àwọn ẹtútún ìgbàgbọ́ tàbí àwọn ìwà ayáyì ó pọ̀ jáǹtì rẹ̀rẹ̀ wàhádà ẹ̀dúnlọ́lá ánàwò yẹ̀zídó yankus wọ́n lè léyìí ẹ̀rí nìyẹn wípé ó máa ń lékún ó sì máa ń lékún bákan náà anna hadi ẹnikẹ́ni tí ó bá ti ń ṣe wọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala ó máa nífẹ̀ẹ́ onítọ̀hún ẹlẹ́ẹ̀kẹrin ni mahakumi dé Islam nínú àwọn dáadáa ẹ̀sìn ẹ̀sìn wa ẹ̀sìn Islam adáwàtú ìlànà lọ́fà ìpèpè sí ìmọ́tótó wàtàhzír nínú wàtàhọ̀ àti ilé ní jìnnà kúrò níbi ìmọ̀ dọ̀tí dídọ̀tí kámọ́ kéèsì kò sí nínú súnnà wọ́n ìsí ìfi ìdọ̀tí wọ́n fi ìròyìn súnnà bákanáà láìpẹ̀lẹ̀ àádá ìfádà tó hàpù wọ́n ní ọ̀rọ̀ tánà ìsọ́lá sọ́lá sọ wípé alìfítọ̀rọ̀ tó kọ́nù wípé ní jẹ́ fítọ̀rọ̀ márùn ni wọ́n ní kò túmọ̀ sí wípé kò jù bẹ́ẹ̀ lọ torí pé nù rìwáyà mi jù bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bó jẹ́ wípé anábì sallallahu alaihi wa sallam anábì ní alhajju arafa alhajju arafa tọ́ ẹni tó bá anábì sallallahu alaihi wa sallam sọ wípé in ti ń jẹ́ hajj arafa náà ni tí ẹ bá wá gun arafa tó gbọ́ àràfá tẹ́gbẹ́ àràfá nìkan ló gùn kò sí kankan mọ́ nínú àwọn ọ̀sẹ́ tó gùn kò sí kàwàá fàádà ojú oko dáwọ́rọ́tò akọ́látò lè kúrọ́ kò jú kò jú tọ́jọ́ kejì kò pẹran kò parí lóní àjì láà iná máa tújú àwọn bẹ́ẹ̀lẹ̀ nùsùs gbogbo àwọn nùsùs yìí ájá máa rẹ̀ mọ̀jùmúhù nùsùs yìí òun náà láti ṣe à ìtìkìrájú so ká mọ́ gbọ́ yé wípé tabatọ́ á rí lókùn bá wọ́n mọ̀ tí ó wà takura wọn kò takura wọn pàápàá bó ṣe yẹ kó mọ wal khamsu laysa hasran wa dhikruha laysa bi hujja na'am bákan náà anna sunnata fi izalati ash-sha'r al-'an an yakuna bil musaq wọ́n ní súnnà ò ní ta bá fẹ́ mú irun tí ń bẹ ní ojú ara wa kúrò ká lo abẹfẹ́lẹ́ أن السنة في معاملة الشعر القص أو الإحفاء wọ́n ní súnà ni pé ká yẹ túbọ̀ mú ìmọ̀ káàgé lórí tàbí ká yẹ kó kanlẹ̀ ṣùgbọ́n kìí sí ká fà torí pé hálùkù lọ́dọ̀ Imam Malik ní ẹ̀bá fa irun mú tọ́dán sányányá lọ́dọ̀ Imam Malik wọ́n ní mú fúlàní lọ́dọ̀ Imam Malik kódà wọ́n lẹ́ tó wá ṣe bẹ́ẹ̀ ó yẹ kó jẹ ẹgbá inú kíkì mọ̀ ìkíyà ṣùgbọ́n ètò bá mú tó dọ́gba ọ̀nà ni pé ìmọ̀ ká gẹ́ tàbí ká sì yẹ kó kalẹ̀ dáadáa ṣùgbọ́n ká fà yẹn kí á dúró láti jẹ̀mọ̀ sí náà ọ̀nà ni wípé ẹlẹ́kẹsàn-án anna sunnata fil afwar látẹ̀tún ilẹ̀ ha wọ́n ni súnnà nínú ìrẹ̀káná gígé òun náà ní wípé kò gbúdọ̀ ọdún sọmbọ̀sọmbọ̀ tí ọkàn yọ sọmbọ̀ súnnà ò ní pé kí ìrẹ̀káná wa kó máa wà ní gígé tó bá ti ń gùn ju òkè ibi tí orí ìkàyì ibi tó wà tó bá ti ń gùn kọjá bẹ̀ ká sí kí ni o àmọ̀nù kúrò ẹlòmíì yọ́ọ̀kàn mọ̀mọ̀dé kaná sí yọ́mọ̀mọ̀dé kaná sí ó lè dá ilé àtẹ́lẹ̀ yóò dá sí yóò gúlé tó kù àbí kó dá mẹ́ta kó dá sí àbí kó dá àtàpà kó nìkan kó dá sí ẹni tí wọ́n sọ fún dọ́kọ̀ ní pé à ìkaná tẹ́ dá sí ó tako súnà hmm. hmm, ó ní iṣẹ́ ní gbóṣù ààrẹ iṣẹ́ wo onípàtàkì kò òṣèlú táwọn ìbá fẹ́ jẹ́ àpótí ìbò

nasala salamu bákan náà nínú àwọn nǹkan tí a kà yìí a rí nígbà yìí pé ẹni tó bá mójútó àwọn ìmọ́tótó tí wọ́n sọ yìí yóò ní tàfsílì àìhà ìrísí rẹ̀ yóò rẹwà púpọ̀ ìrísí rẹ̀ yóò rẹwà púpọ̀ bákan náà súnà nípa pé a fẹ́ mú irun abíyá kúrò òun náà ní ká mọ̀ fàátù ká mọ̀ sí kíní o ká mọ̀ fàátù ṣùgbọ́n ilé yìí máa ń le púpọ̀ nítorí pé kì í ṣe fífàtú láti bẹ̀rẹ̀ nígbàgbọ́ ẹ̀fẹ̀ ń jáde wọ́n ẹgbẹ́ fífàtú lè ẹ́ fi bẹ̀rẹ̀ nígbàgbà tó ti ń jáde bọ̀ nípìlẹ̀ kò ní dúnyàn tí ò lágbára ó ti gbé ní o tí ò lágbára láti fàátù kó fa kúrò ń bẹ̀ kò sí nǹkan tó burú ń bẹ̀ kó fa pẹ̀lú abẹ bákan náà àfáwà alhafiz ibn hajar al-asqalani rahimahullah wọ́n ní ẹ̀tàánàkù bí háàbìí alìkìsọ́l fọwáìdùn dìníyà wà dúníyàwìyà wọ́n ní ó rọ̀ mọ́ àwọn ìwà ayáyì tí a kà sókè yìí àwọn àǹfààní tó ní ìtànṣepọ̀ pẹ̀lú ẹ̀sìn àti lè tó ní ìtànṣepọ̀ pẹ̀lú àlámọ̀ rí ọ̀rọ̀ lé ayé nínú rẹ̀ tàṣínú àìhà ìrísí kó fáìn kó wà òkè ní ìrísí wàtẹ̀ǹrí fulbadan ìmọ́tótó ara wàlẹ̀ṣìyá lè tọ̀hún àrọ̀ kéèyàn máa tàkíyèsí ìmọ́tótó lọ́pọ̀lọpọ̀ ọgbà bákan náà wà mùkálà fàtúṣì ìmọ̀ tẹ́pa kí nǹkan tí a mọ̀ pé àwọn kèfèrí ni wọ́n máa ń ṣe ìmọ̀ọ́dé ìkaná sí ìṣẹ́sẹ́ àwọn kèfèrí ni kí ẹ̀mọ̀ọ́dé ìkaná tó máa sin ìkaná kí ẹ̀mọ̀ sin ìkaná ìṣẹ́sẹ́ àwọn kèfèrí ni bákan náà sí túbọ̀ mú kó mọ̀ fi sọ̀ǹbọ̀ báyìí kó mọ̀ fi sọ̀ǹbọ̀ túbọ̀ mú tá mọ̀ lọ kí tá mọ̀ gùn lọ a mọ̀ mọ́ àwọn káfìrí bákanáà làbáṣà bí halkil ẹgbẹ̀ tí bí múta nílam yẹ́sì alánàtù kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ béèyàn bá fá irun adíyá rẹ̀ pẹ̀lú abẹ́fẹ́lẹ́ nílam yẹ́sì alánàtù bí ò bá lè ṣe sùúrù nípa wípé kó mọ̀ fi ọwọ́ fàtú bákanáà ìgbàláyé wà fún wa láti fa irun abíyá láti fa irun abẹ́tu nítorí pé ó gangan ni ó máa ń mú ní mú kúrò níbi tó wà ẹgbẹ́ òkùn gbogbo ìgbàgbé ìwà alágbára rẹ̀ ìrìn lè fa àwọn olùmọ̀ ọlọ́run tí ó bá kẹ́ wọn wọ́n fi ìmọ̀ ara wọn nípa wípé ǹjẹ́ abẹ́ dídá ǹjẹ́ obìnrin ǹjẹ́ ọkùnrin nìkan ló wà fún òsì obìnrin eléyìí mi ti sí òun náà ní wípé àti ọkùnrin àti obìnrin náà ni agbúdọ̀ dá abẹ́ fún eléyìí tí àwọn onímọ̀ ètò ìlera ń èyí tí wọ́n ń sọ yẹn kọ́ sọ èyí tí wọ́n ń sọ yẹn female genital mutilation òun wọ́n ń sọ pé àwọn ń gbógun tí wọ́n wá fi fagilé ìdábẹ́ pátápátá èyí tí ṣẹlẹ̀ á sì ń sọ kì í ṣe female genital mutilation ti sọ́lọ́ láàrin wàhálà sọ́lọ́ àkọ́là ń gé e lórí wà láti ẹ̀hákì ó gbúdọ̀ wú láti lẹ̀ wúwú láti lẹ̀ ní female genital mutilation kìí ṣe female circumcision so Islam náà ò sọ wípé ká ṣe female genital mutilation so èyí tí ó dọ́gba jù nínú ọ̀rọ̀ òun náà ní pé atọ́mọkùnrin atọ́mọbìnrin náà la gbúdọ̀ dá abẹ́ fún nítorí pé ọmọbìnrin tí wọ́n bá dábẹ́ fún ara rẹ̀ yóò wà ní ìwọ̀ntúnwọ̀nsí pẹ̀lú wíwá pẹ̀lú ìmọ̀ jẹ̀ran pé ó fẹ́ rí ọkùnrin ṣùgbọ́n tí ó bá dábẹ́ fún ara rẹ̀ yóò mọ̀ ṣe wìrìwìrì ju ọmọ tí ó bá dá abẹ́ fún lọ àlẹ́bí tọ́lá àtọ́lá ń sọ wípé tí nǹkan méjì nǹkan méjèèjì tààtì dá tààdábẹ́ fún abẹ́ ọkùnrin tààtì dá àtàbí obìnrin tààtì dá ìdọ̀sítàmà tọ́mátì lè pàdé wájàbà lè ọ̀rọ̀ rẹ̀ tí yóò sí lò yóò wáyé nígbà bá ní sọ́lá sọ́lá sí lọ ìta náà lè fún méjèèjì ó lábádà àmàrà fún ìdọ̀sítàmà ìta náà àkọ́bẹ́lẹ́ ọdún tó sì tí ààyè méjì tàbá ti dábẹ́ tó bá ti pàdé ìwẹ́ ti di ọ̀rọ̀ rẹ̀ wáyé lábúlẹ́ǹtì kódà kó ní omi kan kán mọ́jà lára àwọn méjèèjì tán máa ti pàdé ó sì fi jò wọ́n gbẹ̀. so hadithi olùsọ̀sáfà hadithi alimau minelima hadithi alimau minelima hadithi mọ̀sọ́ hadithi olùsọ̀sáfà rẹ̀ lákàáyé alimau minelima tó ní bá ti jáde lára ọkùnrin àtòbìnrin omi náà ó jáde tó ń bá jáde àlùmọ́kù lẹ́mọ́ wọ́n wẹ̀ tó ń bá dára méjèèjì ṣùgbọ́n àdéhùn ìdàṣùkámà àlùsùtàná fàkọ̀lù wájàbà ìlú olóńlọ́pàá rẹ̀ ó dà kó mímọ́ jáde sí abẹ́ nínú ìgbàjú tàbí àwọn ẹ̀rí rẹ̀ alìbùsùlù ní ìjànàbà báàrùn ìbùsùlù ní ìjànàbà báàrù ní gúúsùlé nílẹ̀ jànáwà ẹ̀fì sílẹ̀ báàrù ní jànáwà ló wà lọ́síra ẹ̀kọ́ sílẹ̀ báàrù ní gúúsùlé nílẹ̀ jànáwà bíṣẹ́ pọ̀sán àmẹ́sẹ̀ ní ká kọ́ níjọ́ náà lọ́nà níbi náà ti kọ́ ní wà ní báàrù ní gúúsùlé ẹ̀kọ́ gọ́sílẹ̀ báàrù ní gúúsùlé عن ابي هريره رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم لقيه في بعد يوم المدينه وهو جنب قال فانخنست منه فذهبت فاتصلت ثم جئت فقال اين كنت يا ابا هريره قال كنت جنبا فكرهت ان اجالسك وانا على غير الطهاره فقال سبحان الله إن المؤمن لا ينجس عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا اغتسل من الجنابة غسل يديه وتوضأ وضوءه للصلاة ثم اغتسل ثم يقلل بيده شعره حتى إذا ظن أنه قد أروى بشرته ففاض عليه الماء ثلاث مرات ثم غسل ثم غسل سائر جسده وقالت كنت أغتسل على رسول الله صلى الله عليه وسلم من واحد لغترف منه جميعا باب الغسل من جنابه ó túnbọ̀ sí sọ̀rọ̀ nípa wíwẹ̀ látara pé èèyàn gbé janaba tàbí èèyàn lu janaba alibusu òun náà lè sá òun náà lè ta àmì ìbòlùbádá jùlọ òun náà lè kí omi ó ká gbogbo ara wọ̀n janaba tàbí wọ̀tán ìta ń pè ní janaba nínú èdè alìbúrúdù sí ìfún akéde nínú èdè aljanaba lugatan alìgbòrò kí ìkún takété wàlùmọ́rọ́dù bí a ṣẹlẹ̀ á ìgbà àgbàlérò pẹ̀lú ẹ̀yìn ìṣẹ̀yà ìdálùmẹ́ni kí àtọ̀ kó jáde lára sórí abìdáàdì kalẹ̀ annalmẹ́ni dàbárùdá alìmọ̀hàlì wọ́n pè bẹ́ẹ̀ nítorí pé mọ̀níyù tí a mọ̀ sí àtọ̀ ó ti takété kúrò níbi tí ó ń gbé ó ti kúrò ní ibi tí ó wà wà ń sáfọ́lá àmì ó sì fi bẹ̀rẹ̀ ó kò ní tó wà ó bọ́ sí ibò ní tó bá sì ti wá rí bẹ́ẹ̀ ó sẹ̀tọ́ ó sọ̀rọ̀ rẹ̀ kájìnà sí àwọn ìbáadà kọ̀ọ̀kan eléyìí ti wípé èyàn gbúdọ̀ ṣe àbúkú wà ní ìrọ̀ra kásọ́lá ẹgẹ́ bí wọ̀nyẹ́ tẹ̀rí dúwà náà yóò sì jìnà sí i. àfọwọ́ àbí òwúrọ̀ ra pọ́nà ọ̀kọ́dá rẹ̀ nítorí. wọ́n ní annabi sallallahu alaihi wasallam fi àwọn ìbá ti tó rúkú madina anájú pàdé wọn ní ojú ọ̀nà madina anájú pàdé afáwà Abu Hurairah bákan náà wọ́gbọ́jú àfáwọn àbúrẹ́ rà ó jẹ́ ẹni tí wà ní ipò tó wà ní jánúbà kò tí ìwẹ̀ ìwẹ̀ jánúbà tọ́ọ̀ ó ní fáwọn kọ̀nẹ́sù nílò wá farafin mo farafin fún àwọn ẹni sọ́lọ́sọ́lọ́ ó farapamọ́ fánàmì fánàmì kiri fàzàhàbì wọ́n padà wá fàkọ́ọ̀lù wọ́n sọ ìpé àìlẹ́ fún tẹ̀yà àbẹ́ ọ̀fúnrẹ́ rẹ̀ igbó ló wà ìwọ̀ àbúrò rẹ̀ kọ́ọ̀lù ó sọ fún pé tó ń dúdú nígbà à mo ní jánàbà lára ni fọ̀kẹ́rí tó àmì ìjà ní saka wà á ní alẹ́ abẹ́ ní tọ̀há mo ti kó lè àti jókòó pẹ̀lú ẹ̀ lẹ́ni tí ò sí ìwẹ̀ jánàbà lẹ́ni tí ò sí nínú ìmọ̀ra fàkọ́ọ̀lù anábì sọ́dọ̀lá àlùwà àlùwà sọ́dọ̀lá sọ pé sùhánàmà à nínú ọkọ̀ ọ̀rọ̀ wọn bá ìmọ̀ kìí dá ìsúnmí kìí ṣe ẹ̀dùn mọ̀tún ìhàdí tí wọ́n fún àdíjì yìí wọ́n ní bàyá ní fún kúmùn ìdúnú wà mú àlàyé tó rọ̀ mọ́ ìdájọ́ ẹni tí ó wà ní ipò jánàbà bákan àti ìmọ̀ jókòó pẹ̀lú ẹni tí yánàmà ara rẹ̀ kúntù jínúbá àìdájá náà bàtí ìkọlù lèmọ̀ náà lọ ní ìlú jùlọ wọ́n mọ́ ń pè ẹni tí àtọ̀ bá jáde lára ìpè jùlọ bákanáà láyájú ó lè jẹ́ láyá jùs ó sì lè jẹ́ láyá jáàkì yìí náà ó lè jẹ́ láyá jùs alìmúmìnú láyá jùs alìmúmìnú láyá jùs méjèèjì náà ló wọlé púpọ̀lẹ̀ bákanáà àlàyé látọ̀tán anábìsọ́lá àbùsọ́lá fi gbogbo bí àṣáàbì ìṣẹ́rọ̀ mọ̀tẹ̀lẹ̀ wọ̀tà àdúgbò jẹ́ àwọn sọ̀hábà kọ́lọ̀ tó wáyé lóṣù ànábì tóbi lẹ́nu wọn púpọ̀ ní ànábì tóbi lẹ́nu wọn gan tó lè rí pé kò sí nǹkan míì tí ó tóbi lẹ́nu àwọn sọ̀hábà lẹ́yìn ọlọ́run ọba alaihi wasallam bó ti tóbi lẹ́nu sí nǹkan míì tó tóbi lẹ́nu àwọn sọ̀hábà lóbi jẹ́ yí pé ní ṣe pa anábì sọ́lá sọ́lá ti ń sọ̀rọ̀ lọ́wọ́ mú bá sí tánàbí ejìlé tàbí kan sì ń jáde nù rẹ̀ ibi tó tó ní oṣù tó anábì tó wá ti sọ́ àtẹ́fà mẹ́ta lè máa sọ nípa ní mọ́ àjíyá sọ́kà fún náà yóò tóbi tó kò síbi ó ní mo gbọ́ tánàbí sọ́lá ó ní ìtẹ̀mí ti pàtàkì ní ejìlé pàjẹ́lá tó sọ pé so àwọn sọ̀hábà ànábì tóbi lẹ́nu wọn púpọ̀ so wọ́n yìí bẹ́ẹ̀ láti ọdún káwọn pẹ̀lú ànábì sọ́lá àsọ́lá pẹ̀lú kí ni o pẹ̀lú kí wọ́n sí nínú ìmọ́ra wàhálà hadith ìdúdó alágbàlì hadith rí ìtọ́ka pẹ̀lú jẹ́ sí nǹkan tí a sọ ìfàkọ̀dé láti Abu Hurairah radiyallahu anhu Rasulullahi sallallahu alaihi wasallam fi bá dúdú Abu Hurairah pàdé ànábì ní ojú fàmúṣe àgbáhù hátà àjẹ́rẹ́sà lórí ìṣòro ìṣọ́nà ó wá lọ pẹ̀lú àdánù ọjọ́ rìn títí alẹ́sọ́nà sọ́nà ìjókòó ọ̀kadà àbúrẹ́rà sọ̀rọ̀ dínà àyè òjòrùbá àbúrẹ́rà sọ̀rọ̀ nínú ìjánàbà pàkẹ́rẹ́ àyè jálìsà nàbí aláìsọ́ha ó kó lọ láti jókòó pẹ̀lú ànábi lẹ́nu tí kò sí ní ipò ìgbà fàǹsálà mọ̀tẹ́rìà tó bá fara fún wàzáhà bá wà kásà فلما جاء سأله رسول الله صلى الله عليه وسلم ìgbà tó jẹ́ ànábì bí lọ́rọ̀ ta ń bó ló wá àfọ́rafú abúhurẹ́ rami hali wàhánu dáàbà ní ìfẹ́sílẹ̀ gbẹgbẹ́ náà lọ abúhurẹ́ rà wá sàlàyé fún ànábì sọ́nà sọ́nà pé ń gbéṣẹ̀lẹ̀ gbéṣẹ̀lẹ̀ gbéṣẹ̀lẹ̀ bí ó hátà yakun tọ́júra ń fi na jùlọ sí fi máa nàbí sallallahu alaihi wasallam kúrà tó lè wà pẹ̀lú ànábì sọ́nà sọ́nà lẹ́nu tí ó wà ní ipò ìmúra فقال رسول الله صلى الله عليه وسلم متعجبا من ابي هريره عن الواسم وقالوا ابو هريره حين ظن ان الجنابه تسلم tòhùnrìjẹ́ta àlùmí wípé nígbàtàbó rírà lérò wípé ní ẹ̀bá wà ní ipò jànábà jànábà rẹ̀ yóò nẹ́jẹ́ sí ìwà ní ipò ẹni mímọ̀ ìjẹ́ mùsùlùmí ọba yìí ànàláwọ̀ annal mùsùlùmí tó ń tẹ̀lé tọ́lọ́run ó gbọ́rọ̀ sọ́lọ́run wa lẹ́nu ṣe gbogbo àwọn ojúṣe ẹ̀sìn rẹ̀ tí wọ́n náà jọ ẹ̀sìn lálàáfíà kì í ṣe ẹ̀gbẹ́ ìtọ̀hárọ̀ ti kọ́ lùdí wa kì í dájú nítorí pé ọkàn rẹ̀ ó mọ àkídà rẹ̀ náà sì nínú ó mọ wa iná mẹ́lì káwà ní ìmọ́tótó àti ìmọ́ra tá bá wà pẹ̀lú àwọn olùrọ̀ ẹ̀sìn tàbí ibùdó bàtà bá ti wà ní ìjókòó ẹ̀kọ́ ẹ̀sìn wọ́n fẹ́ káwà ní ìmọ́ra ìṣtìrọ́mọ́ wọ̀tẹ̀tìrímọ́ wọ̀tọ̀kímọ́ lọ́pọ̀ kó máa jẹ́ àpọ́nlé àti ìní ìmọ̀ alifirisu alamuro fakọtí ulama wa mutaba'atihim fi jawlatihim wa tahrukatihim ad-da'wiyya al-'ilmiyya wọ́n nínú hadithi a rí ń bẹ̀yí pé kí ẹ̀mọ́ sojú kòkòrò alamuro fakọtí ulama pẹ̀lú ìmọ̀ wà pẹ̀láwọn olùmọ̀ ní gbogbo gbà wa mutaba'atihim fi jawlatihim àti ìmọ̀ tẹ̀lé wọn wọ́n fẹ́ ń lẹ́yìn ọ̀mí báyìí ẹjọ́ lọ wọ́n lẹ́jọ́ ń gbáì ẹjọ́ lọ wọ́n lẹ́jọ́ ń gbáì ẹjọ́ lọ wọ́n ní màá dára ń gbáì ẹjọ́ lọ àwọn ìṣesí àárí àwọn ẹ̀kọ́ ìkọ́ láti ọ̀dọ̀ àwọn sọ̀háàbà kọ́lọ̀mù tó bá ń sọ bákan náà wọ́tàhàrùkáàtì àdáàríyà alẹ́míyà gbogbo àwọn bí àwọn olùmọ̀ bí wọ́n bá ṣe ń ṣe bọ́ ṣe ń ṣe èyàn gbọ́dọ̀ mọ̀ ṣe kí lọ èyàn gbọ́dọ̀ mọ̀ rí kúdùá èyàn gbọ́dọ̀ mọ̀ bá àwọn ẹ̀kọ́ kan àbí méjì lára ìṣesí ni wọ́n ní ṣèkù sèmi rahimahullah ta'ala wọ́n ní wọ́n ń kírun ní mọ́sí lọ́jọ́ kan ẹnì kan wá ń wò wọ́n ẹni wá ń wò wọ́n bàtọ́ wá sálámọ̀ tán ẹni wá sọ fún ẹni ṣe tí ká ṣe ìṣára sàbábà sàbáǹkà àtáyá tí kò sí lára àwọn ni ṣe kù sèmi ló wà ń bẹ̀rẹ̀ wọ́n ní ṣùgbọ́n ní ìtàkíyèsí wípé ẹ ṣe lórí wọn tí ó sì ní wa kọjú sí àwọn ènìyàn tí ó sì ní wa sọ wípé tàhàrùkáàtì fún àyíwá ahụ fatwa ẹni àfá ó dáwà gbogbo hàràkáàtì ní fatwa lò lè ámẹ́tì náà fún àwọn àwámọ̀ àwọn àwọn ọ̀pọ̀rọ̀ àwọn èèyàn wọ́n láyé súnmọ̀ kò mọ́ ṣùtáàbù kò mọ́ súnà ṣùgbọ́n à ah, tí ò bá dáa lójú lò léṣe tí ò bá dáa ah, à ìtàkọ́sù léṣe tí ò bá dáa àbọ̀ agbára tí ò bá dáa àbúkárẹ̀ léṣe torí pé àmọ́sùnà ọ̀gọ̀rọ̀ nú àwọn èèyàn ìṣesí àwọn olùmọ̀ náà mú o bàbá wá o ní tó ń pọ́ọ̀tì lórí Facebook pàtó àmì àfáà súnmọ̀ tó gbéra rẹ̀ fọ́tò ìpàrà ìpàrà ìpàrà ẹlòmí yóò bá ẹlòmí ẹ̀mọ́ ti yàwó gbégbò jáà yóò máa tún àwọn àfẹ́yà yóò máa tún gbogbo ẹ̀sẹ̀ láì fatuwa ni fatuwa ni láà gbogbo tá a bá ń ṣe pátápátá fatuwa ni o àwọn èèyàn wò wá o ẹ̀wọ̀n àwọn èèyàn wò. ìṣesí kámọ́ fúlọ́bà sọ́wọ́ pọ́lìmù lẹ́yìn tí fúlọ́bà ń di sọ́wọ́ fatuwa ni o kí ló gbé fatuwa lọ́wọ́ bá tó kó sọ́wọ́ yẹn òun sọ wípé kò sí nǹkan tó yẹ kí ni o kò sí nǹkan burú bẹ́ẹ̀ tàṣáàbù bìí kò fáàrù tí ẹ̀mọ̀ fúlọ́bà ń sọ ilé ẹ̀rọ ẹ sọ̀rọ̀ náà ẹjọ́ wà bàndọ́ wọn rí ìdàgbọ́ntù wàkíl lọ́jọ́ kan wọ́n kàn wà wọ́n tó rọ́bà ní mẹ́fà sọ́wọ́ wọ́n kọ́ yí ẹ ti rí ìtẹ́ ẹ̀bá ti lára wa ẹmọ́ ṣe é nítumọ̀ rẹ̀ mi ìtẹ́ ti rí bá ń ṣe nínú ìrísí

fi mọ́tò rẹ̀ báyìí náà mọ́tò sọ́wọ́ mo fẹ́ fi mú báyìí pé papọ̀ fi mú papọ̀ báyìí náà mọ́tò sọ́wọ́ torí pé ìta àmọ̀ láwùjọ wípé àwọn èèyàn tí wọ́n bá mọ́ tó mọ́ fi kúkọ̀ báyìí sọ́wọ́ fún sáàkù náà mo kí nínú àwọn èèyàn àwọn èèyàn wọ́n rán wọn rán àbí tí báwọn tí máa ń ṣe dreadlock tí wọ́n máa ń jóorun ọmọ tí ó jóorun tí ó tarun ní gbogbo àwọn náà máa ń fi bá ti dídí bọ̀ náà tó bá yá yóò mọ̀ promote díẹ̀lẹ̀ díẹ̀ yóò máa fẹ́rẹ́ lé yóò kó mọ́ band yóò di yóò di band tí bandage na band tàbí òyìn ní yóò di band yóò ti yé tó bá yá yóò mọ̀ di méjì mẹ́ta mẹ́rin yóò mọ̀ tó lọ ṣé ni ó wọlé máa rẹ̀ háàrí àtàsọ̀gbùfà àdámọ̀ ìbìyà àwọn ìṣẹ́ tó ẹgbẹ́ wọ́n gbọ́dọ̀ mọ́ bọ́ máa kẹ́kọ̀ọ́ ìgbẹ̀ ìpínlẹ̀ pàápàá ìpínlẹ̀ ibta'id an dhalik ẹ jìnà sí gbogbo àwọn tààrùpàṣọ̀rùpáàtì tààrùpáàtì aláàtọ̀ ìbíjà ṣẹ̀pẹ̀ bí wọ́n bá pè lọ́mọ akẹ́kọ̀ọ́ ìmẹ̀ ẹ̀sìn wọn bàbá ń bẹ̀ ògbòrò àwọn ìdíje pátá fatuani fatuani bóòtù tó láìsí fatuani twitter tó retweet fatuani ẹ̀ tó ń tábà fatuani mùjábàdì pé ẹkàn wo facebook page ẹnìkan ẹ̀ẹ̀ta sọ́fà hà sọ́fà rẹ̀ lásán tẹ́lá orí bóyá post di mẹ́fà èmi personally mo lè sọ irú àkídà tẹ́ni ẹni gbé mo lè sọ nǹkan tí ń bẹ nínú ọpọlọ mo lè sọ àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan tí ó jẹ́ wípé ibẹ̀ ló fi sí mo lè sọ ọ̀nà sàlùmọ́ àsàlà tó bá àwọn nǹkan wọ̀nyí kámọ̀ ní pé ìdàlá á mọ́ fàtọ́ àlùkù àlàámi kò sí ìdọ́gbọ́kẹ́ pẹ̀lú kìtàbù kò sí ìdọ́gbọ́kẹ́ pẹ̀lú súnà ìdọ́kàn ní pé tí ò bá dáa dúró ní pé fìtínà ni o fìtínà ni o gbogbo àwọn tàbá ti dúó tàwà ní ààyè tàtọ́rọ̀ bá fi wá sí ààyè débi pé àwọn èèyàn náà wò wá lẹ́yìn tí ó wà lọ́ọ̀kan pé lágbájá mò ń kọ́sùn lágbájá lágbájá agbúdọ̀ àbẹ́rẹ́ ìjọba àbẹ́rí pé aslan ti ṣe àrọ́ but tahabiyan èyí ó ti àtàjẹ wàwárọ̀ àn èyí ó sàtàjẹ èyí ó dẹ̀ sọ́ra ti mú òní níìsì kéèyàn dé tẹ́síkà kò sí ìmọ̀ tó burú bẹ́ẹ̀ pé kéèyàn dé tẹ́síkà kò dára ti tẹ́síkà kò sí ìmọ̀ tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n kí wà kí ìwà wá sí kíláàsì kan dé tẹ́síkà pé almirọ́ọ̀sì tó fọ́ fàráìdì fún yìí in tó bá jẹni ló yẹni táǹsọ nìyẹn okùn ọrùn yẹ lèmọ́mù táì táì olùkùn ọrùn táì in tó bá jẹ ló yẹni okùn ọrùn yóò bínú ó yẹ lèmọ́mù àwọn fẹ́ẹ̀fẹ́ pé èyí ti kọjá rẹ̀ ìjọ́nà ọ̀rẹ́ mi ó ń sọ fún mi wípé òun sọ fọ́mọ wípé ó lọ ṣe àkántánsì ó lọ rẹwà sọ fún pé àbú mi o lè ṣe bọ́ọ̀sì lọ kí màá padà mọ́ díkà yẹn ọmọ dárùsùn náà ni ọmọ dárùsùn náà òun lọmọ tí mò ń sọ yìí ọmọ dárùsùn náà ó ń sọ fún àbá rẹ̀ pé àbú ní ilé ṣe kọ́ọ̀sì rẹ̀ pé àjẹ́ndọ̀ ọ̀dùdé máa kàrà lọ láti dídí mọ́ di ogun mọ́rùn láìsẹ̀rẹ̀ gbá mo ní kí ló wá sọ oníwàṣà ìwọ́n ló dákẹ́ rẹ̀ torí pé òun tó òun bí gan kò rí táì lọ́rùn mi fáṣí mẹ́tẹ̀ ẹ̀rí yẹn ọlọ́run ìjọ òní ẹnu aká àjò kò mọ́rùn káàkiri fáṣí mẹ́tẹ̀ ẹ̀rí yẹn ẹnu omi nínú yí mùtàláwìn mùtàláwìn tàláwìn ẹ̀ pọ̀ yóò ṣe ṣe tó bá délé tó pọ̀ ní oṣù tó ìjọ ọdún náà ẹ̀fẹ́ gbàrà mi ẹ̀sìn ẹlòmí ìlú ní báyìí lórí facebook èsù ó sì èyí ẹ̀ tó sí ẹ̀ of course ẹ̀sì lórí status yà á tún rí ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ọ̀n àwọn atájá wọn àtàtìdà yes reality ni mo ń yes ẹ ti kóòdì orúkọ ẹni tí ń jẹ́ Abdulgani Ọládìwájú ọ̀tọ̀ ní sọ́rọ̀ pàdájú ó lè h-o-r-l-e-r-a-w-u dúùyẹ̀ ó tún lè wá bí ó tún lè kọ hjus tó torí wípé in tó fẹ́ mọ́ tẹ́ ń bẹ̀ ọ̀dá tọ́lọ̀húwà àbúwárí mọ́dà làápá ní ọkọ̀ láti 2009 tí mo ti ogun àkáàtì lójú tí mo jẹ́ afẹ́dìyàwó wọ́n á náà máa rú fún bíláàrí àbọ̀ ẹ̀mọ́n àlàáfàájú tó parí ègbò làbòmọ́ kan fígọ̀ ó kọ tẹ́wàá dọwọ́rú tẹ́ bá dórí facebook ẹ́ dọwọ́rú gbogbo àwọn wọ́nrọ̀wọ́n pálapàlá tẹ́ fẹ́ mọ́ ṣe èyàn onílé pè sáàkì tó nígbẹ̀yàn onílẹ̀ rí bóòsì tẹ́ ṣùgbọ́n náà sì ti mú yín bẹ́ẹ̀ni kan bá ti ṣe jẹ́ fẹ́ǹdì mi nínú àwọn fẹ́ǹdì ẹ gbà pé ogun tó bá ti ṣe ìrìn ọ̀fẹ́ parí ìkọ́nà àwọn ọmọ ilé kéwú ó sápò sí fọ́tò sápò sí bẹ́ẹ̀ mo wá pè mo ní ah mo ní ipò tí mo sì fi ọ́ sí ṣáájú òní ah ó sì jẹ́ ń bá ọ bẹ́ẹ̀ mo rò fọ́mọ tó ní sáàmù ní ọdún ìwọ̀n ni wọ́n ti bí àwọn súpà lórí péjú tó ń sanwó báyìí tó ń ṣe ráì tó ń ṣe ráì tó ń ṣe ráì tó ń rí rí kí ni ìtumọ̀ yẹ kí ni ìtumọ̀ yẹ tẹ́ ẹ bá ti rí tẹ́ ẹ bá ti tẹ́ ẹ bá ti rí tẹ́ bá ti rí àwọn ọmọ tó ẹ àwọn àti àbájọ́ ya wọ́n ń display báyẹn àpẹẹrẹ pé mùsẹ́gbà ni wọn kò ní wà nàìjíríà ọlọ́ọ̀nà ọlọ́ọ̀nà àpẹẹrẹ pé mùsẹ́gbà ni wọn kò ní wà nàìjíríà àwọn tá a mọ̀ tí máa ṣe bá àwọn two pack àwọn big d àwọn notorious big àwọn kúlíò àwọn làmọ̀tẹ́ máa ṣe báyìí àwọn ọmọ tẹ́ ń bẹ nú ayé tí ojú ayé ti gbé wọn lọ àwọn ilẹ̀ ń kọ́ sí ìfẹ́ sí àwọn àfáà ní kò ní tànábí ò ní àbúbákí ò jẹ́ ní lọ́rùn ẹ̀dì táì nǹkan míì fúnra yín nǹkan burúkú ni ó wọ̀lọ́ tàláwù ní pọ̀ bẹ́bá ti wá sí mọ́dọ́sà ẹ mọ̀ sí bí ẹni rẹ tónítónítóní irọ́ ni bẹ́ẹ̀ bá ti délé báyìí ẹ tún táwọ̀dà ilé yìí kò dáa wọ̀lọ́ àwọn èèyàn wọ̀nyí gbogbo òṣèṣúgbẹ̀ yóò mọ̀ ah, ẹ́ ẹ̀dẹ̀ sọ pé àfáànà ní tẹ́ẹ̀mọ̀ tún bọ̀rọ̀ yẹn tẹ́ẹ̀mọ̀ tí jẹ́ríwù ní jẹ́ríwù ní bẹ́ẹ̀tì ní ọ̀rọ̀ yẹn bá but ọmọlẹ́gbẹ́ ló gbúra ẹ̀nà ó gbúra àwọn tí sílẹ̀ ẹ̀jẹ́ ẹlòmí zainab ní jẹ́ bó ṣe kọ zainab yẹn ó ní rí pé zainab so gbogbo àwọn àwọn òṣèlú ti báyẹn á stọ́pẹ̀ kò dáa iṣẹ́ ti sàláwù ní ẹni tí ọ̀gà fẹ́ náà ọ̀gà ọ̀gá tí ẹ pé o látọ̀tọ̀ gbogbo àwòrán wà nígbẹ̀ẹ́ rẹ̀ fẹ́dáráì ni o mọ̀ gbé tẹ́bá ti wà ní wọ́n nọ́mbà ìkan ló yí ẹnìkan bè lọ́wọ́ rẹ̀ wípé gbogbo láti dáadẹ̀ ìlú tààtì ẹ̀rí ó lòun lọ sí kọ́ọ̀sì kan àti ìfẹ́ nígbà ara rẹ̀ síbi kéwúkà mú lọ ilé kéwú ní ilé kéwú ní mú lọ ó dogun mo tọ̀ gbọ́kàn náà wọ́n dí o rẹ̀ tó àti ẹni ẹjọ́ pé gbogbo láti ẹjọ́ rẹ̀ àti ẹ̀wà rí ẹjọ́ fún àti mo lọ sí kọ́ọ̀sì kan lọ sí ìyá ń jọ ìyà kọ́ọ̀sì wo ló lọ sí o lọ lé kéwù oúnjẹ lọ lé kéwù èyí máa ń ṣe dáadáa tàbá padà sí jì tá a bá ti dé ẹ̀pọ̀ ní ọ̀gbẹ̀gbẹ̀sọ̀ àgbẹ̀gbẹ̀gbẹ̀ kí lẹ fẹ́ lọ ṣe ní àwọn ọ̀rẹ́ mi ń ta àwọn yunifásitì àwọn wà lọ àwọn yunifásitì lọ pé lọ́ọ̀ làwọn ń ṣe bẹ́ẹ̀ lọ́ọ̀ làwọn ń ṣe ẹkú yà ẹkú ibi tẹ́ ẹ̀kọ́ náà wọ́n bá sí ìlú ìgbà ń gbèrò pé èmi o ilé kéwù ni mo lọ kéwù tó bí nínú yẹn lẹ́yìn olóògbèdògbò màálù kẹ́ẹ̀kọ́ orí mọ́lẹ̀ kẹ́ẹ̀kú dànù mú tú ìgẹ́ ìdìgbọ́n iná lọ àyínú ìdájọ́ sọ̀rọ̀ ilé kéwù ni lọ ní ìlọ sísù ilé kéwù ilé kéwù ilé kéwù kéwù yẹn aláàárọ̀ tí mi ò ní òfìfò kí mú yóò tulẹ̀ kọ́lọ̀ òfin mú yí gbolẹ̀ kéwù tó ń bí nígbò ní ẹgbẹ́ nígbà àbúkú wà gáírò ẹ̀ lè sọ pé sí gáírò láwà gan ní àbí nàìjíríà àjọ̀dọ̀ àmúlé àjọ̀dọ̀ àmúlé àwọn èèyàn wá ń pè àbá tẹ̀sílìm àfihàn ọ̀húnlá àbú ahmed àwọn èèyàn dáa gbogbo tí àbẹ́mọ̀ ti wà ní ájíà rí tó ń kẹ́kọ̀ọ́ inú ní èwo wàhálà ní ayé èyí ọbẹ́mọ̀ wà ní kùlìyà àjọ ń kẹ́kọ̀ọ́ ó mọ̀ tó ti wà lé báyìí tẹ́lì ti lọ láti ọdún mẹ́ta fẹ́ wà lé tí kì í mọ́ wà lé tí kì í mọ́ wà lé bí o ti wá lé nítorí bí àwọn ẹ̀gbẹ́ nú wọ́n tún fọ pa ń tọ́ tuntun alhamdulillah ìgbà táwọn òmìnir lọ múra wọn sáwà mi àjọlọpàdé wọn náà àti àbámẹ́tì àti àbáìsì àbúrò kọjá àtàwọn ìkúwà tí wọ́n jẹ́ olóògbé mùdírù tí wọ́n rí wọ́n rí àtòbí mẹ́sàn-án ta lọ bá wọn ní airport torí egypt náà tó jọ náà àjọ àlóòtẹ́lì di aago mẹ́rin láti aago mẹ́sàn àrẹ tó ti dé nígbà tí lẹ́sìn lọ́lá àti ju wọ́n ní wọn kárùkù gba ilé rẹ̀ lọ bá ẹgbẹ́ àkún gáìrò ní kó láti wá padà fún àwọn àjọ lọ́wọ́ mú tún bí gẹ́ ìsìnkú iná lọ́nà àlébò ní láti ṣùgbọ́n سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته